وقيل أبو ليلى عثمان بن عفان رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه وقال استغفروا لأخيكم وسلوا له التثبيت فإنه الآن يسأل رواه أبو داود وعن عمرو بن عاص رضي الله عنه قال إذا دفنتموني فأقيموا حول قبري قدر ما تنحر جزور ويقسم لحمها حتى أستأنس بكم وأعلم ماذا أراجع به رسل ربي رواه مسلم فهو أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله وتم باب ميوى لعب كتاب عيادة المريض باب باب الدعاء للميت باب الدعاء للميت ojúpọ̀nà àbí àkọlé sísẹ̀tọ̀ káṣàdúà fókù bá adẹ́dẹ́ fún èyí nígbàtí wọ́n bá sin òkúta wọlkùnrùn ìdàkọ̀bìrì ìfàá kásì tún dúró kájókòó ní etí sàárè rẹ̀ sàáta ní èdè lárúbáwá sáà ó lè jẹ́ wákàtí kan sáà ó lè jẹ́ ìgbà tó pẹ́ díẹ̀ lè dùá ìrá láti lè tọrọ àdúrà fún wálé ìṣòfàá láti tọrọ àforíjì fún wálé kìrọ́ à àti láti ké al-Qur'an láti ké fún báàbù yìí ó ń tọ́ka sí fíkíwù àbí ijtihad al-imam an-Nawawi alayhi rahmatullah àgbọ́yé wọn eléyìí tí wọ́n mú jáde níbi àwọn àhàdìí tí a fẹ́ máa kà ní abẹ́ ọ̀rẹ́ ìjọba tí mọ́ sọ fún wa wípé àwọn olùmẹ̀sì tẹ́ rí yẹn wọ́n jẹ́ ká mọ̀ wípé alhukumu ala shay'in fari'un an tasawwuri tí ẹ bá fẹ́ mú ìdájọ́ wá fún kankan bẹ́yàn ti ṣe tasawwuru mas'ala yẹn ìtẹ́yàn gbọ́yé àbí ìtẹ́yàn mú jáde nínú ẹ̀rí lè yóò fi sọ ìdájọ́ al-imamu nawawi alayhi rahmatullah ka ghayrihi min al-ulama'i al-mujtahidin gẹ́gẹ́ bí àwọn àfáà míì náà nínú àwọn àfáà tí wọ́n jẹ́ olùmẹ̀ẹ̀sìn tí wọ́n sì lè fa ìdájọ́ yọ lérí àgbọ́yé wọn nípa an àwọn mú wá nínú báàbù yìí wípé báàbù dùá ilil mayyit bá dẹ̀dẹ̀ fún eléyìn kò sí àpọ̀ ẹnu lérí ẹ̀ òjúpọ̀nà ó dá púpọ̀ ó sì tọ́ súnà káṣàdúwà fókù bá dẹ̀dẹ̀ fún lẹ́yìn ìgbà tí wọ́n bá sùn ẹlòmí lè gbọ́ ayé ńlẹ̀ wípé ẹ̀rí lélẹ̀ fún káṣàdúwà fókù níjọ́ keje níjọ́ kẹta lógójì ọdún ogójì ọjọ́ torí pé kẹ́lìmọ̀ bá ádàtà fún ní yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá yẹ kí ni o tí wọ́n sin tán kò sí gbèdéke nínú àwọn ṣubuhati táwọn èèyàn máa ń dì í mú láti lè fi fi ẹsẹ̀ àwọn nǹkan tí ò lẹ́sẹ̀ lẹ́rìnlẹ̀ ọ̀kanlélẹ̀ àwọn tí wọ́n ń pèpè lọ síbi òkú ṣíṣe ọjọ́ kẹta ọjọ́ keje ọjọ́ kẹjọ ogójì ọjọ́ wọ́n sọ wípé kódà al-Imam an-Nawawi alayhi àwọn náà bá wábà rẹ̀ nínú tí àwọn wípé báábù tó àárí lèlùmọ́jì tí bá àdẹ̀dà fún pé ojú pọ̀nà pé alẹ́ tàdó àfókù lẹ́yìn ìgbà tí wọ́n bá sí ṣẹ̀rọ̀pá ìgbà tí wọ́n bá sí ìjọ kẹta rẹ̀ bá àdẹ̀dà fún ní abẹ́kọ̀ ìjọ keje bá àdẹ̀dà fún ogójì ọjọ́ bá àdẹ̀dà fún ǹjẹ́ ṣe ń táwọn gbọ́yẹ̀ yẹn ṣéyìn ní àgbọ́yẹ̀ àwọn olùmọ̀ àbẹ́yìn gan ni àgbọ́yé alìmọ́mù annawawi alayhi rahmatullah ìdáhùn ní pé rárá iṣẹ́ àgbọ́yé ìmọ́mù náwàwí ní ọjọ́ kẹta ọjọ́ keje bá dàdá fún ní lẹ́yìn ìgbà tán bá fi kúta ìtumọ̀ ní kété mubashara fàántùn bóò láti lè nà pé ìtí mọ́mù náwàwí gbọ́yé ni tí ọba ń ka àwọn àdíìsì tí wọ́n mú wá agbọ̀yé bẹ̀ wípé in tí mọ́mù náwà rúgbọ́ yìí pé báábù dùá ilé mẹ́lì bá dada fún yí mubashara ẹlọ́bí mubashara ń sùn torí pé ẹni tó bá ti jẹ ogún kógún ìtàkítà ní ọgbà wàlùkùnrùn-ún inda qabri ní etí sàárè sáà fún ìgbà díẹ̀ sáà ní bí láyẹ̀lẹ́sẹ̀n ayàkúnà sáà tàntàmàníyà máàdùdà kọjẹ́ lẹ́nà kọjẹ́ pé wọ́n à lábára pé sàáta fún ìgbà díẹ̀ tó pẹ́ kí ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ lùdù á ilá láti fún wàlìtòfà àti láti máa tọrọ àforíjì fún wàlìkìrọ́ à níbẹ̀ bí a tẹ̀kẹ́ kọ̀ọ̀kan so láti rí wípé a máa rí láwùjọ wa tí wọ́n bá sìnkú nígbà mí a rí àwọn tí wọ́n jẹ́ àwọn kànrìn láwùjọ wa níbi ìjẹ́ aláàfáà wọ́n lè sìnkú tán wọ́n háyà sí fáwọn èèyàn ìgbéra káwọn kan dúró nígbàṣẹ́ káwọn tó ká dó ní ẹgbẹ́ orí káwọn ká dó lẹ́gbẹ́ ọ̀tún káwọn ká dó lẹ́gbẹ́ òsì ká máa ké pé ẹ̀bá sọ fún ẹgbẹ́ ìtẹ́ ń ṣe dídá ní múnilá lọ ka ìyájú kí ó tó al-Imam ìmáàmù Nawawi ní alayhi rahmatullah min kibar ulama'i ahli sunnati wal jama'a nínú àwọn àgbàfà ojúpọ̀nà manhaj ahli sunna wal jama'a ló wà kí la fẹ́ wí lórí àkọlé wọn ìdí nìkan fi ó dúó lérí kílọ́lọ́un wí kílànẹ́bí wí lẹ́yìn kílọ́lọ́un wí kílànẹ́bí wí ìgbìyànjú àwọn onímọ̀ alìmùsítẹ́ìdú yùsí ìbú wàyó ẹgbẹ́ bá jẹ́ olùgbìyànjú ọ̀rọ̀ rẹ̀ lè ṣe rẹ́gí gbàmí sí ń bẹ ọ̀rọ̀ rẹ̀ lè mọ́kò sí ojúpọ̀nà rẹ́gí tí olùmẹ̀sìn kan bá wá sọ ọ̀rọ̀ pàápàá jùlọ olùmẹ̀sìn tí a mọ̀mọ́ dáadáa tí a mọ̀mọ́ àkídà tó lálàáfíà ìdá àpọ̀ a tó bá wá ṣe àṣìṣe kan lórí mas'ala kan hádà láyà dàhú fi àdàlátìyí wa rùsókìyí fìrẹ̀lì wàláhàní bẹ̀ẹ̀lì eléyìí kò tapo àbàwọn sí ìmọ̀ rẹ̀ ìyẹn ò sọ wípé a lè gba ìmọ̀ rẹ̀ torí wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú tó bá ṣe déédé fàlàú ajran ìwà ìdá àpọ̀ á fàlàú ajírun wáhid tó bá ṣe àṣìṣe yóò gbà ládá kan hal yusabu ala al-khata la innama yusabu ala al-ijtihadi kìí ṣe pé lórí kápọ̀ rẹ̀ yẹn ló gbalada sí orí yẹn gbalada lórí kápọ̀ ṣùgbọ́n yusabu ala ijtihadi lidhalika naqul hadith idha ijtahada al-hakim aw al fa'asọ́r fọ́láwọ́ àjọ́ tí olùgbìyànjú olùmẹ̀ẹ̀sìn kan tó ní àhìlíyàtò ìṣihad tó ti dépò pé alẹ́pẹ̀ ní mùsíhad kìí ṣe wípé ẹni tí ò sí nípò ìṣihad tó bá mú ìdájọ́ kan wá látara tó gbọ́yé nínú ẹ̀ fa'asọ́r tí ìdájọ́ yẹn ti bọ̀ sí rẹ́bí tó gbàá Fala’u àjọrà yóò gba ládá méjì kí ni méjì ni pé yóò gba wípé n tó sọ yẹn ó ṣe déédé wà yóò ti gba ládá lérí wípé ó ṣe ìṣèhàd tó fi báyìí wà ìdá àpọ̀ ṣùgbọ́n tó bá ṣe àṣìṣe tí ò bá gba ọ̀rọ̀ yẹn ládá kan soso òun lò nítọ̀hún ó ṣe kí ni ò ní ó gbà kò ní gba ládá lórí àṣìṣe ṣùgbọ́n yóò gba ládá lórí pé ìjìká àjà ìṣẹ́hàdì yóò sáàbò yóò gba lára pé ó tiẹ̀ gbìyànjú eléyìí tí kò ní mọ̀ fún wa wípé tí olùmọ̀kan tó bá ṣe àṣìṣe níbi múmúdàjọ́ a sì mọ̀ pé sahihul mu'taqad àkídà rẹ̀ dá ó sì jẹ́ àwọn tí wọ́n ti ṣe jẹ́ ribiribi lérí súnà yẹn fi yẹ wa wípé al-ulama laysu ma'sumin àwọn àfọwà tẹ́ rí yẹn ma'a ma balagu fil ilm wan nubuh wọn ò là kúrò níbi kan ṣàṣìṣe àwọn sọ̀hábà rọ̀dùwọ́nlá aléyìn àwọn náà ṣe ma'asumun innamal ismatu lirrasul sallallahu alayhi wa alihi wa sallam anábì nìkan ni ò lè ṣàṣìṣe ìdá gbogbo àwọn olùmọ̀ pátá kò sẹ́ni tí kò lè ṣe àṣìṣe náà bá wá ṣe àṣìṣe anẹ́sọ́lọ́ àlọ́sẹ́lẹ̀m anábì tí ní wó tó kan bó wá ti tiẹ̀ ṣe jẹ́ tó wá bẹ̀rẹ̀ sí ní fẹnu ṣáta alìmọ́mù Nawawi lórí àwọn àṣìṣe rẹ̀ kódà àwọn mí bá débi wípé ẹ gbọ́dọ̀ kásíra ìmọ́mù Nawawi kódà ẹlòmí sọ pé tó bá bá ìmọ́mù Nawawi láyé ni wọn bá fojú ẹ̀ hàn nítorí pé mo ti tẹ́lẹ̀ ó ní Nawawi fọlẹ̀ ìyá ọ̀bùdó kọ́lọ̀ kọ́ṣọ́ wọn nínú tí wọ́n máa fi áhádà al-Imam Nawawi ọ̀kan ìṣẹ́hájú wọn lórí dábì inna ma huwa ìṣẹ́hájú nínú wọ́n lè tó máa sọ ìṣẹ́hájú tí wọ́n lórí hadith tàbí mwáì làwọn fi mú ìdájọ́ wa tí kò dẹ̀ yẹ ìzámù lórí ẹlòmíì tó bá gbọ́ nǹkan ní ìyé yàtọ̀ sí táwọn gbọ́ yẹn tó dàdàlá kéèyàn ó gbá nǹkan yẹn mú bẹ́ẹ̀ torí pé kìí ṣe pé nọ́ọ̀sù ni wọ́n sọ àgbọ́yé wọn lórí mọ́sù oná fi sọ ọ̀rọ̀ yìí àgbọ́yé yìí sì nìyí kọ́t yìí ibù fi wakọ̀dìmọ́dá wakọ̀dìmọ́ iná fi mú báàbù yìí wá pé báàbù dùn áhìlì mẹ́yìí bá dẹ̀dẹ̀ fi nìyí ojúpọ̀nà ìgbàláyé ń bẹ kásàdúrà fókù ní kété bàbá sí wọ̀lùkùnrin dẹ̀ ká dúró ká jókòó létí sàárè rẹ̀ sáà fúngbà tó ṣe díẹ̀ lè tó á ìlà láti tún ṣe àdúrà fún wal istighfar ká tọrọ àforíjì fún wal qira'a ká sì tún ṣe kí ni o ká fún ayé ká kékọ̀ọ́ kìláàfù bẹ tó gbóná pọ̀ láàrin

káwọ ẹ̀rí tí Al-Imamu Nawawi tí wọ́n gbára lé ǹjẹ́ ní àwọn ẹ̀rí ó fẹ́nu sọ àgbọ́yé wọn yìí bí àbíbẹ̀kọ́ an abi amr wakila abu abdullah wakila abu layla uthman ibn affan radiyallahu anhu qala kana nabiy sallallahu alayhi wa sallam wani òjíṣẹ́ Allah muhammad sallallahu alayhi wa sallam anabi ìṣesí wọn ni wípé káàná ìṣesí wọn tán sábà máa ń ṣe o ní pé ìlà fárọ̀ wa ní dafnil mayyit nígbà tí Ànábì sallallahu alaihi wasallam dánàbí bá ti ṣe tán níbi bíbo òkú mọ́lẹ̀ ìdá fárọ̀gá á ìdàntáà ẹ́ tó bá ti ṣe tán ní dafnil mayyit níbi bíbo òkú mọ́lẹ̀ wákọ̀fà àlẹ́ yìí ànábì ó wà dúró yóò dúró níbi sánsìnkú náà wọ̀kọ́ọ̀lì ànábì ó wà sọ wípé istaghfiru li akhikum wàtánú láhù tasbih fa inna ul'ana yus'al rawahu Abu Dawud ànábì ó sọ wípé yóò dojúkọ gbọ́ àwọn èèyàn istaghfiru li àforíjì fún ọmọ ara yín wọ̀sánú lẹ́hùn tẹ́fìdí ẹ̀tọ́rọ pé kọ́lọ̀hún fi ẹsẹ̀ rẹ̀ dúró ṣinṣin sálù ìpìlẹ̀ sáàlà náà ni ó sáàlà kí ni mùdọ̀rin rẹ̀ ẹ́ ṣẹwárí amúrù yẹ́sálù amúrù méjì lónìí ó lè jẹ́ ìsálù ó dẹ̀ tún lè jẹ́ sálù ó lè jẹ́ kí ni sal ó lè jẹ́ isal ó sì tún lè jẹ́ sal ẹ̀rọ pé isalu ọlọ́ni fast alu alẹ́ bíkì nǹkan tún lẹ́ tààlẹ̀ aláwá sínú ifal ó dẹ̀ tún lè jẹ́ sal ìlú ẹ̀lá ní ọ̀rọ̀ sálàmù sọ ní pé wàsálù láhú àtẹ̀sẹ̀ ẹ tọrọ fún lọ́dọ̀ ọlọ́run kó fi ẹsẹ̀ rẹ̀ tó ṣù sin fa iná olùhànà israel rúgbọ́mọ̀ ya yín tẹ bùmọ́lẹ̀ yìí nísinsìnyí wọ́n ó ti máa bí léèrè nínú sáré rọwáhù abu da'ud hadith ni afawa abu akhrajahu abu da'ud wal hakim fil mustadrak وصححه الألباني من حديث عثمان بن عفان أفوى الشيخ ناصر الدين على الألباني عليه رحمة الله وأنا حديثتي قل لا فعل إليه جاء حديثي tí àfáwà ìmáàmù náwàwí tí wọ́n gbára lé àkọ́kọ́ ni asar ẹlẹ́ẹ̀kejì onan afaru amru bin as radiyallahu anhu qala afawa amru bin as wọ́n sọ wípé ìdá dafantumu ni bàtí wọ́n ń sọ ní sàkání wa bàtí wọ́n rí ajab àsìkò ń súnmọ́ ọwọ́n ìdá dafantumu tí ẹ bá sinmi tẹ́ ẹ̀yìn èèyàn mi fàákímù haúlà kọbùrí ẹ má tètè kúrò níbi sàárè o ẹ bá ti sinmi tẹ́ fàákímù ẹ dúró haúlà kọbùrí ní ẹgbẹ́ sàárè mi kọdúrà mọ́ tún àrùjà sùúrù ẹ dúró pẹ́ lóòdì ìgbà tí wọ́n lè fi pa ràkúnmí wàyòkọ́ sọmù lọ́mù á kìí ṣe tí wọ́n lè fi pá nìkan o lókùrú ìgbà tí wọ́n tún lè fi dú gbogbo ẹran rẹ̀ lókùrú ìgbà tí yòkọ́ sọmù lọ́mù á tí wọ́n lè fi ṣe áyàn rẹ̀ tí wọ́n dùn tí wọ́n pẹ̀ tí wọ́n bu awọ rẹ̀ tí wọ́n yọ lékìrí lékìrí òdúnwọ̀n ìgbà tí wọ́n lè fi ṣéhùn oníkẹ́ẹ̀fì dúró hátà àtàmìsàdíkùn kí ń bá lè láǹfààní láti lè fi yín nájú hátà àtàmìsàdíkùn kí ń bá lè láǹfààní àti fara ròyìn wàá àlàmú kí ń sì lè láǹfà wàá kí n sì tún lè láǹfààní àti ma mada ọ̀rọ̀jì òbí àrùsùlà rọ́bì báwo ni màá ṣe máa fún àwọn òjíṣẹ́ ọlọ́run ọba mi lésì tí wọ́n bá ń bi mí àwọn òjíṣẹ́ wo ni àwọn malakan malaka méjèèjì tí wọ́n yọ sí òkun nínú sàárè rọ̀wá muslim àfáwà al'imamu muslim a wani wọ́n gba hadithi náà hadithi ti àfáwà Uthman bin Affan àti asaru àfáwà Amr bin As méjèèjì náà ni àfáwà al'imamu Nawawi alayhi rahmatullah ni wọn papọ̀ ni wọn fi bàwọ́bàá ojúpọ̀nà yìí wípé bẹ̀láyé ń bẹ tá a ti sìnkú tán ká ṣàdúà ká dúró níbi sàárè rẹ̀ ká ṣàdúà fún ká tọrọ àforíjì fún wàlùkìráà ká sì kéwú ká képa àrẹ̀ tí a bá wà àdísù méjèèjì tí a bá ti wípé tó jọ abẹ́ẹ̀kọ́ ká dúró ká jókòó níbi sàárè rẹ̀ tàbárí tó jọmọ́ kásàdúrà fún tàbárí tó jọmọ́ kásẹ̀ ìtòfà kí ló jọmọ́ alqira'a nínú àdísì àti asàrùpàkà náà sí ìrẹ́kà jọmọ́ kákẹ́ kùránì bẹ̀ náà kí a tó ka àṣẹ tí a fáwọn ibn Uthaymin alayhi rahmatullah lọ́bí jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n máa ń sàlàyé fún wa wípé al'umuru bitadarruji wa talabu al'ilmi bitadarruji man akhadha al'ilma jumla zanaba anhu al'ilmu jumla ẹni tó bá kí ìmọ̀ bìrì bó ṣe kìí bìrì bẹ́ẹ̀ náà ni ìmọ̀ yóò ṣe bọ́mọ lọ́wọ́ nígbàtí ó al'umuru bi tadarruj gbogbo àlámọ̀rí pátá ṣíṣẹ̀ntẹ̀lé òun ni tàbáwọ̀ àlámọ̀rí ètò ìṣẹ̀mí ayé wa gbàdá ń bẹ nínú ìyá wa a wà lómi lọ́gbọ́lọ́gbọ́ àdìbáṣẹ ẹran àdì egun náà fi bí wa gbàtà bí wa tẹ́kì yóò tẹ́ bí wa láàrin abẹ́ẹ̀kọ́ al'umuru bi tadarruj gbogbo àlámọ̀rí díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó tó di pé yóò bí ọ̀rọ̀ ìmọ̀ṣe nínà ẹ̀rì tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ kíkẹ́kọ̀ọ́ kéwú ṣòhọ́rù ìlú oníwọ̀mà kọ́yàn sízẹ̀ntẹ̀lẹ̀ sízẹ̀ntẹ̀lẹ̀ kún wọ́n tó padà máa kọ́yàn ní kìbárù ìlú ṣùgbọ́n inú tó ṣe èèyàn lé mọ̀lé ni ó náà ní pé ẹlòmí ń bẹ ń dánú bá bẹ̀rẹ̀ ilé kéwú náà kìbárù ìlú náà ni ó bẹ̀rẹ̀ wàmìnà ákàdẹ̀ ìlú jùmlá záàbà ánìwòjì irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n sábà máa ń dá fìtínà lẹ̀ sáwùjọ lílẹ̀ ẹ̀lmì ṣá ìmọ̀jẹ́ rí yẹn ó láwọn ìṣẹ́lú tó rọ̀ mọ́ tí ò dojú rárá wà mọ̀ sára alẹ́dẹ́rẹ́bí wàsàn gbogbo ẹnikẹ́ni tó bá ti tọ́jú pò báwọn ẹni àná ṣe tọ́ oní ònímọ̀ òun èyàn lè kọ́ rúsù lọ́wọ́ àrọ̀bí alábí mẹ́tọ́fẹ́ nàbí á kódà kan àzórí kó farabalẹ̀ o àlàámà rí táyé bẹ́yàn bá rí di lọ kódà kéyàn ní first class ó ṣe barista o nígbà ó bá parí tán yóò jọjọ lọ sí law school tó bá parí law school kódà kó ṣe first class ń bẹ̀ẹ́ barista ni ṣùgbọ́n olójú ẹjọ́ tó lè dásìkò tí ẹ̀ lè àpíà ní court yóò wá lọ wá bí àgbà lọ́yà kan tí ó lọ àtàṣà ara rẹ̀ má gbogbo nàgbọ̀rìyà tó kọ́ theory tó bá dé court tí adájọ́ bá ránjú má ó lè bọ́ ẹkú àbíkó gbàgbé gbogbo tó fẹ́ sọ. Mr. Berruch yóò máa wò yóò máa tẹ̀ lọ́gà rẹ̀ lọ kọ́ọ̀tù tẹ́bá wá kún padà tó ṣe ń gbà lọ́gọ́ ọmọ ọmọ sórí bí mo ṣe àìkìkì ní house yóò ní mo ìmìnà tí ẹ̀ títí tó ní oòfò adágbó tí ó lè máa àti àníkọ́ rẹ̀ tó bá lè rí báyẹn nínú alqanunul wadi'i òfin wa bó wá tó fi jẹ́ pé ìjọ tí kó wá bá ti bẹ̀rẹ̀ ilé kéwú náà ló ti di mufti orí social media okùn rẹ̀ gẹ́gẹ́ àti ẹ̀tùkọ́lọ́dọ̀ ọlọ́run tó ń bẹ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa pèpè social media ò tí ìsí láyé tọ́lọ̀ ti fi wọ́n hàn níbi mímọ̀ mẹ́ta òní àwọn àfáà kan bẹ social media ò tí ìsí wọ́n ti hàn lórí dáadáa ìmọ̀ ẹ̀yìn sí àǹfààní pẹ̀lú ọmọ wọn àwọn òdẹ̀bẹ̀ ní bùkátà sí social media kí wọ́n tó wọn ọlọ́run fi wọ́n hàn lórí dáadáa àti ìwúlò nínú ẹ̀sìn ó ń bẹ nínú àwọn àfà pẹ̀lú àníyàn wọn tó dáa wọ́n hàn ọlọ́run tún fi social media ó tún fi wọ́n lórí dáadáa mọ́sáàsì àdúgbò wọn tí ìbá lọ sí pé torí social media ni ẹnìkan bá tún gbò wọn irú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyún kò ní símà ṣùgbọ́n agídí yóò pọ̀ ẹlẹ́ni ẹmọ́ bínú àwọn ọ̀rọ̀ tó ń jà lẹ́ jẹ́ bínú pé àti ìyọjú ta ní bí ta ló ń bèèrè ìpẹ́ kọ́ nígbà táwọn tó ń mú àwọn afáàbí sọ̀rọ̀ lérí ẹ̀ wò èyí tó já lánàá ìsọkúsọ ló هو هكذا الأمور بالتدرج ìyá àti ẹ̀mọ́ kódà tó fi dérí ọ̀rọ̀ ètò ìlera bẹ́yà bá ti medicine kódà kó ṣe first degree kó parí kó ní kó ní first class ó tó lè tọ́ ọmọ ṣe tó ṣe títí títí kó tó wá di consultant nígbà bá di consultant yẹn kò sí ti ń jẹ́ consultant ti tẹ́jú rí bá lọ experience ó ní kí ló ní ká fẹ́ yọ experience kúrò níbi mímọ̀ ìmọ̀ ẹ̀sìn kí ló ká fẹ́ yọ kúrò lẹ́ ala la tanalu al-ilma illa bi sitta sa'unbika an majmu'iha bi bayan ذكاء وحرص واصطبار وبلغة وقربة لذلك نال وإرشاد أستاذ قبول الزمان الإمام الشافعي عليه رحمة الله قل لا تنال العلم إلا gbogbo tí jẹ́ ìmọ̀ pàápàá jùlọ táwọn èèyàn ó béèrè ìbéèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ àwọn olùmọ̀ tí ma yé tó yé yé ẹ béèrè ìbéèrè kan alif nafsu su'al yóò sì yàtọ̀ sí ìdáhùn tí wọ́n fún bá kwẹ́ṣà kan sí kò sí bá fi dáhùn èlú tẹ́jú rí bá wà bóòdún nọ́bọ̀ omi àti ìrírí tí wọ́n rí àwọn tá àwùjọ bùkátà sí àwùjọ ló bàjẹ́ táàmà àwọn táàmà bèèrè ọ̀rọ̀ ìsinwa lọ́wọ́ wọn máa ó béèrè ọ̀rọ̀ ìsìnrẹ lọ́wọ́ àfà gbogbo lébàmí wọ́n ti ti lé ọdún mọ́dálásí àbá tó fún ọfá tó ààyẹ ó yẹ kó béèrè àwọn nǹkan ní tó pọ̀ tó rọ̀ mọ́ mọ́ ọ ká tó fún ọdún fátúwà ẹ̀ tó wá kàlẹ̀ nínú ètò ìlera wọ́n ni ẹni lè consultant ọlọ́rẹ̀ dókítà mi lórí ah, ṣe rí ẹni yìí ibi tẹ́lì wà lélẹ̀ tó bá jẹ́ pé ń tọ́jọ mọ́rọ̀ ẹni consultancy kan wà ẹ̀kẹ́ kápẹ́ a máa ṣe pé gbogbo dókítà náà ṣe bí general medicine ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n ṣe ní àbá ṣe medicine ṣùgbọ́n consultancy ẹgbẹ́ pé consultancy lélẹ̀ kò ní ti lójú láàtọ̀ pé dr sososo ó ní consultancy nípa nǹkan báyìí tó bá lè jẹ́ pé lórí ọ̀rọ̀ gbígba ara líla ara kúrò níbi àìsàn ni wọ́n fi rẹ̀spẹ́tì area of specialization báyìí báwo wá ní líla ẹ̀mí kúrò níbi ìparun ayé àti kàlùkìá ló fi jẹ́ wípé ẹni tí ó di lọ́yà yóò máa ṣe wàhálà ẹni tí ó di medical doctor yóò dànù kí ni ìjọba ìdààmú náà ni pé ó fẹ́ díìl pẹ̀lú life lọ́yà náà díìl pẹ̀lú life torí pé bó o bá mọ kéèsì ẹ̀kílórúkọ ẹ̀jẹ̀ klẹ́ǹtì rẹ tó o bá mọ̀ ọba pìrìsẹ́ǹtì dáadáa ẹni tó jàre ó lè jẹ̀bi o tí ó sì lọ ẹ̀wọ̀n àwọn kẹ́nìkan lọ pa tó o bá mọ bó ti ti bẹ̀rẹ̀ dáadáa so òun náà ń pòtẹ́ẹ̀tì life àmọ́ ẹ lórí ìdápadà dájọ́ ọkú fún tọ́lẹ̀ pé tí lọ́yà rẹ̀ bá mọ̀ sọ́dá ẹ̀kọ́ yẹn ká dájọ́ ọkú fún gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀mí èyí fún ọ̀rẹ́ pẹ̀lẹ́ mú kọ̀ wá sí tó ní ṣe pẹ̀lú ẹ̀mí tó tó ilẹ̀ kò sí orí ẹ̀ padà wá lèdì sí ẹ̀mí ìyàpadà lọ àfáà kan tó sọ wípé orí ẹ̀gbùn ọ̀tàmìlẹ́sẹ̀ nọ́ọ̀sù àfáà náà náà sọ pé orí eléyìí ọ̀tàmìlẹ́sẹ̀ gbogbo ẹ̀lú ní ìtòbá ní àti eléyìí kọ́lọ̀kó ṣàánú wa pàápàá jùlọ nígbà tó bẹ̀rẹ̀ jẹ́ wípé ìjẹ́ àgbà àfáà lénìí ó ti rọ̀ ẹlòmíì lè má kúnlẹ̀ wájú àfáà ńlá kan rí láyé pé gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ online ẹ̀ àsọpọ̀ burú o nínú àwọn tẹkọmọ́rọ̀t àwọn ìtẹ̀síwájú tó bá ayé ọ̀kan ní káàkì lu àǹfààní ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ lọ́lọ́jọ́ wọn o gbogbo ẹ̀ lọ́lọ́jọ́ wọn o sáré ní orúkà kéèyàn ká orúnkún èèyàn báyìí dúró níwájú àfà kéèyàn kẹ́kọ̀ọ́ kéèyàn mọ ojú àfà kéèyàn kẹ́kọ̀ọ́ báyìí a lè fi wé online classes online classes ó ń bọ́ ṣe bìnáwù lórí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni o àbí kó lè pé ọkàn fẹ́ mú tó oníbùkátà sí tó ní fira rẹ̀ sípò pé gbogbo ayé náà ti rí o ṣùlátara àdí eléyìí ọ̀rọ̀ tí a fún àwọn Imam Nawawi alayhi rahmatullah tí wọ́n mú wá ń bí àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó di mọ̀ fún wọn wípé laysa sunna kìrìsì nínú sunna pé tí òkú bá kú káwá jókòó síbi sàárè rẹ̀ ká tọrọ istighfar níbẹ̀ kí a máa ké Qur'an níbi sàárè kò sí nínú sunna ìṣẹ́hàt látọ̀dọ̀ àwọn àfáwọn al-Imam Nawawi alayhi rahmatullah onílé ìjẹ́ àfáwọn Ibn Uthaymin alayhi rahmatullah ومن قال المؤلف رحمه الله في كتابه رياض الصالحين باب الوقوف بعد دفن الميت والدعاء له والاستغفار له وذلك أن الميت إذا دفن ونتم إليه نقول التعبات السنكوبين yàtí ìmàlàkàáyì màlẹ́kà méjì ní ma wá bókù nínú sàárè yàtàláàrí yìí àrọ́bì yìí wà dínì yìí wà wọ́n bèèrè ìbéèrè mẹ́ta lọ́wẹ́ wọ́n bèèrè lọ́wẹ́ àrọ́bì yìí nípa ọlọ́wọ́ báyìí wọ́n bèèrè nípa ẹ̀sìn rẹ̀ wọ́n bèèrè nípa ànábì rẹ̀ eléyìí ló fà á tó ń gẹ́fà nẹ́bí sọ́lá ọ̀sẹ́lá ìdá fọ́rọ̀ ọ̀dọ́ mi jáfẹ́ ní méjì tí wọ́n kọ̀ fà álẹ̀ tánàbí bá ti sìnkú tán báyìí ànẹ́bí ó dúró yá ní ẹ̀ǹdà ọ̀ wọ́n kọ̀ fà álẹ̀ yìí mẹ́gbọ̀n yé pé ànẹ́bí ó wà gun orí abẹ́ẹ̀kọ́ ẹlòmí lè gbọ́ yí báyìí pé wọ́n kọ̀ fà álẹ̀ yìí ànẹ́bí ó bá tọ̀ kpóró sórí sàárè wù ẹ̀kẹ́ tó bá yẹ sàárè wọ́n ṣe bí èdè láì kì í ṣe nínú àwọn súnà táwọn èèyàn tó fọwọ́ ẹgbẹ̀rẹ̀ mú òní pé náà bá fúnfẹ́ àwọn èèyàn tó kì mọ́lẹ̀ wọn egun orí ẹ̀ pé torí kún wọ́n rà níbi gan ìdá fárọgà ní definitely merit wákọ̀fà àlè ní àwọn àfáà sọ pé ayé wákọ̀fà ìdáwó àlè yìí ń bẹ̀yẹ kò túmọ̀ sí alàlùkọ́bọ̀ torí wọn rà níbi kulẹ̀ ti tọ̀ fún ọ̀fún agbékamọ́mọ́ dúró lórí sáré yẹn gbọ́dọ̀ yẹ̀nà náà dáàbọ̀ àwọn àfọ́ bá ṣàlàyé ẹ̀ tó dẹ̀ fi kọ́ òrùfù járì tó wá ṣe jù náà lórí òrùfù járì kan pé tó tún náà ni wípé wá kọfà àlẹ́ yìí ànábì ó tọ pọ́rọ́ sórí sáré ànábì wa sọ pé ìsẹ́fìrú àkíkù púpọ̀ ẹni tẹ́ dúró ẹ̀tọ́ ara àforíjì fọmọ rẹ̀ ayé o wàsálùlẹ́hù àtẹ̀fìdíjì ẹ̀sìdẹ́lọ́n kọlọ̀hún mú dúró fa iná olùhánà yusuf torí pé nísinsìn báyìí wọ́n ti bí léèrè àbí láìpẹ́ láì jìnà

ìyẹn ni súnà tó bá àwọn mìíràn máa ń lo eléyìí wípé àníṣọ́lọ́ àṣálà tó bóyí tẹ́tìfúrú lẹ́ àkíkún wọ̀sẹ́lú láwù tẹ́fìdí wọn ẹ̀yẹ máa wíbẹ̀ astaghfirullah ẹmọ́ra pé Allahumma ighfir lahu Allahumma ighfir lahu Allahumma ighfir lahu Allahumma thabit la kó wá kó wí tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni súnà àbí ẹnìkan sì lè wí kẹ́yìn yókù sọ pé àmín أنا خالد أقول اللهم اغفر له اللهم اغفر له اللهم اغفر له اللهم ثبته اللهم ثبته اللهم ثبته آمين هذا كم سوتي وابعي أيوني في حديثه صعب لأن النبي صلى الله عليه وسلم كان غالب أحيانه إذا دعا دعا ثلاثة kí nìdí tá a ti sọ pé ká sọ lẹ́ẹ̀mẹ́ta torí pé wọ́n lè béèrè wípé sí ànábì ní ká sọ lẹ́ẹ̀mẹ́ta níbi ìsẹ́fìlẹ̀ àkíkú sọ pé tàlásá ẹ́ wàsálù láwù tẹ̀sí sọ pé tàlásá àfọwà Sheikh Ibn Ufaymi alayhi rahmatullah wọ́n nìdí táwọn fi sọ pé ká sọ lẹ́ẹ̀mẹ́ta ní wípé ìṣesí ànábì lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá tún sàdúrà ó máa ń ṣe lẹ́ẹ̀mẹ́lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì wúlẹ̀ kan náà kò sí láìsí níbẹ̀ súnmọ́ yà ń sọ́rí tánàbí bá ti sọ báyẹ̀ tán yóò kúrò bẹ̀ wà láyé jùlọ ṣùgbọ́n dàbí alìk ànẹ́bì ètò jókòó sí tẹ́mọ́ láàrín zik kìí jẹ́ fójú yóò dùdáwà àfihàn kan lẹ̀ wà láàrín ìrọ̀ à kò ní ké kùránì kankan wà láàrín istighfar kò tún ní máa ṣe istighfar wà ẹ̀ sábà fún láàrín ẹgbẹ̀rún ẹgbẹ̀rún rárá hakada jẹ́ àti ìsìnlá bí súnà ṣe mú wá ní amma ma zakarahu rahimahullah an amru bin amma tí àfáwà nawawi alayhi rahmatullah ẹwà wọn àfá nígbà tó dárúkọ wọn tún rahimahullah kọlọ̀ tó bá kẹwọn in tí wọ́n mú wá níbi ọ̀rọ̀ àfáwà amru bin aas yìí annahu amara ìdá dàfànúhú pé àwọn fẹ́ táwọn bá ti kú ẹ dúró níbi sàárè mi o kọ́dọ̀rọ̀ ma tún har jẹ̀sùwò lóǹdí wọn àgbà tí wọ́n lè fi pa ràkúnmí kọ́ọ̀l ó wá sọ ìdí tó sọ bẹ́ẹ̀ làálì àstàmìsùbíkùn kí n bá lè máa fi yín kí n lè fara ròyìn wà á ń dùn mọ́dà ọ̀rọ̀ ọjẹ́ òbí ìrùsùlà rọ́bí yá àmì láìkàtà

àmì lákínà ìṣẹ́àdún láàánúwàfíkòhú àlèyé torí pé ìṣẹ́àdún wọn yìí àwọn ò fara mọ́ àgbà wọlé lè ánà abíyàn nàbí sallallahu alaihi wasallam torí pé ìlànà tánàbí ma ń lò akmalu min abíyàn ghairihi òun ló pé ju tẹnikẹni lọ wàlámi yakunin nàbí sallallahu alaihi wasallam yẹ ànábì ó sì kú tán ó wá dúró tuntun ké kùránì àwọn yẹ́ ti lè sọ ní ìdàlẹ̀ kọ́bùrì bá dẹ̀dà àṣìrẹ́ rí pánàbí jókòó níbi ẹgbẹ́ sàárè ń gbàtà sì kú tán ọdọ̀rà máa tún àrùn jẹ́sùrù wáyé kọ́ sàmùlá mùhá wọ́lẹ̀ yẹ́ múrù àṣàbà orí dàlẹ̀ àṣìrí pánàbí pàmọ̀ tàbí láti kan sí bẹ́ẹ̀ gáyẹ̀tì máa unẹ́ẹ̀lì òpin pàápín tá a lè sọ lórí ọ̀rọ̀ yìí wípé anna u àfáwọ̀ amúrùbùnà as àwọn ni wọ́n sọ eléyìí wọ́n pa àwọn èèyàn wọn láṣẹ àyẹ́kìfù alẹ́kọ́bù pé kí wọ́n dúró níbi sàárẹ̀ àwọn wọ́n yẹ sẹ́kìrò lè sọ ibi yìí òpin pàápín tánẹ́bì ní ká ṣe òun náà ní wípé ká dúró níbi sàárẹ̀ tó kù bá ti kú tàṣìtì sítán wọ́n yẹ sẹ́kìrò lè sọ ibi ká tọrọ àforíjì fún onítọ̀hún wọ́n yẹ alùlẹ́ kásì bẹ̀ lọ́hun pé kọ́lọ̀n kó mú dúró hádá huwa súnnà eléyìí ni súnnà o súnmà ya ń sọ́rọ̀ súnnà lẹ́yìn bá náà tàbá jẹ́ tán kórùkàlùkó kúrò mẹ́ wà á mọ̀ kìrọ́ à ìndal qabr kéyìn tó wá dúró sí ti sàárè kẹmọ́ kí Qur'an fọlásọ́wọ́ ni wà á náà lil insan kó lọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tí haram ó ní ṣùgbọ́n àfọwà sheik alata uh, ibn ofemi wọ́n ní makuru ni wà á náà yukra olùdínsán wọ́n ní akọ̀ fọ́mọnìyàn àyẹ́dàbà ilẹ̀ kọ́bọ̀ kẹwàá lọ síbi tán sì kù sí ثم يقف ويجلس عنده ويقرأ كواجكم به كبس لما كي قرآن لأن هذا من البدع ننوى ددالة يتفقى إليه فقد قال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة anẹ́bídẹ̀ ti sọ fún agbé gbogbo àbádálẹ̀ o anù ni wà àkọlù àwálì á in tó kéré jù ń tàà lè sọ nípa rúùsẹ sí yìí pé a ń takù náà makruha ṣídà eléyìí ni àlàyé ní nípa ẹ̀sẹ̀ sí ìdọ̀fẹ́ta ilẹ̀ àmọ̀kọ́lá òṣèkùnà ala hadith على قول الإمام النووي عليه رحمة الله ẹ̀rí wípé ibi tí àfáwà ìmáàmù Nawawi tí wọ́n ti mú ẹ̀yìn wọn wá ó ní tí ọ̀rọ̀ àfáwà Amr ibn As abẹ́kù àfáwà Amr ibn As wọ́n ń sọ ọ̀rọ̀ nípa tara wọn nìkan ẹ jẹ́ ká gbọ́ yé tí ń bá kú ò sọ wípé nítorí pàdánù ní kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn sọ̀hábà kọ́lọ̀ ọba kó sí wọn

ẹnibẹ̀rẹ̀ wa rẹ̀ bèèrè pé ṣe ń tẹ́ẹ̀sọ ni pé ká mọ́tún tẹ̀ lọ́rọ̀ àwọn sàábé mọ́ là kọ́ọ̀lù sọ̀hábí ọ̀rọ̀ sàábé kan ṣoṣo hujja ni ṣùgbọ́n láàyà kún hujja ìdá khalafa kọ́ọ̀lá sọ̀hábí làkà tọ́rọ̀ yẹn bá ti tako ọ̀rọ̀ sàábé míì àbí ọ̀rọ̀ yẹn ti ẹ̀ tako hadiyu nabi sallallahu ó kálàfà ìfẹ́sí ànábì sallallahu alaihi wasallam tánàbí mọ́ sí ẹlẹ́ẹ̀kejì ó kálàfà ìfẹ́sí ọ̀pọ̀lọpọ̀ gọ́ra wọn tàbí tó kù ẹlẹ́ẹ̀kẹta àfọwọ́ amúrùkún house wọn ò dẹ̀ sí ásíwò ọ̀rọ̀ yẹn wọn ò sí rọ́pù rẹ̀ lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pánàbí lónìí káwọn mọ́ ṣe so ẹni tó bá nímọ̀ nípa báwo la ṣe máa ń amúrùkún house wọ́n sọ nǹkan yẹn fún ara tí wọ́n ní mo rò pé tí wọ́n wọ́n sọ pé ẹbá mi ẹdúró ẹlẹ́ẹ̀kejì a rí pé gbogbo nǹkan tó bá jẹ́ súnnà ó máa wà mọ̀ bọ́bìtì ó máa wà kí ni ó mọ̀ bọ́bìtì wà jẹ́ súnnà ẹdúró lókùrú gbà tí wọ́n ó fi dú ràkúnmí tí wọ́n ó sì fi yanjú tí a yẹn rẹ̀ bí ìṣẹ́jú mélòó lè tó kí lẹ fẹ́ fi ṣe gbèrè jẹ àwọn àfá àwọn ní 20 minutes ṣé o lè pa di ẹjọ́ kò sáyẹ̀ láàrín 20 minutes náà àwọn tí wọ́n ní 20 minutes wọ́n mọ́ tí wọ́n ń sọ bí màálù ṣe tó yẹn àwọn tó bá jẹ́ expert àsìkò tí wọ́n ò fi pá tó yẹn ju gbogbo ẹ̀tàn ìwọ́n tó èsì expert orí ilẹ̀ lè ṣú kọ mọ́ parí ẹ̀ sáwàlálá ràkúnmí bó ṣe rí yẹn ó lè jẹ́ ìṣirú nẹ́bẹ̀ kíkọ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ pé hìrù ní wọn nípa ràkúnmí ìyẹn náà fi ṣe gbèdéke ẹ kò dẹ̀ wà mú bóbìs torí pé lọ́dọ̀ ọ̀tún lọ súnnà ni ó gbúdọ̀ wà so ìdá èyí tí amúrùbùn sọ yẹn máa yà kú àwọn kan sọ fún wọn ò sọ ní sọ pé ó jẹ́ súnà gbogbo èèyàn bákanáà àwọn tó ní ìsìnkú káwọn sọ bẹ́ẹ̀ náà ní pé torí wípé ànáyà sọ́lá ní kó yíwa pé tí ẹ bá ti sìnkú tán gbàràdà tẹ́ ẹ bá ti kúrò bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà ó dì so that tẹ́ ẹ bá tètè lọ àwọn mọ̀lẹ́kà yẹn so màá ti mọ bóò ní ṣe dá wọn lóhùn wọ́n tẹ́ báyìí sọ́pàá ọ̀tẹ́ ẹ̀rẹ̀ kúrò ẹ̀ ń lọ báyìí wọ́n wọlé nù ẹ̀rì pé arábìnrin bímọ ẹ̀ kò sọ àwọn tó wọ́n ń lo ilé gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ pé tá a bá ti sìnkú tán káwọn èèyàn tún akùnránì ní ìtẹ́ káwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ hánì fókun yẹn ara èyí tó jẹ́ súnà oníṣẹ́ṣẹ́ àmẹ́sọ̀lá ọ̀sọ̀lá wọ́n bá ti sìnkú tán ẹ dúró gbogbo yí kónkálukú sọ lọ́tọ̀ọ̀tọ̀ wípé aláwọ̀mọ̀fúrúlá aláwọ̀mọ̀fúrúlá aláwọ̀mọ̀fúrúlá ẹ̀mẹ́ta aláwọ̀mọ̀sọ̀bìtù aláwọ̀mọ̀sọ̀bìtù aláwọ̀mọ̀sọ̀bìtù kónkálukú sọ tí ọgọ̀rọ̀ àwọn ẹ̀tàwọn abẹ́ tí mo bọ̀ wá mọ̀ ẹ̀tọ́ pé ká sọ pé àmín kẹ́nìkan ó sọ aláwọ̀mọ̀fúrúlá aláwọ̀mọ̀sọ̀bìtù àmín aláwọ̀mọ̀fúrúlá aláwọ̀mọ̀sọ̀bìtù àmín aláwọ̀mọ̀fúrúlá aláwọ̀mọ̀sọ̀bìtù àmín ṣékùn bá àwọn ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ẹnìkan lè sọ́kàn ìrìnṣẹ́ àmín ṣùgbọ́n ká máa sọ bí sọ́ọ̀tín wáhí bí sọ́ọ̀tín jamaí tààdàlẹ̀ ìdọ̀dẹ̀bàrẹ̀ ti sọ bẹ́ẹ̀ tán ṣíkè ní fún àìkókò ìyẹn ni súnnà abẹ́ Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé súnnà náà kó sì fi ẹsẹ̀ wa nílẹ̀ lérí ẹ̀ fi rahmatu ya arhamar rahimin pẹ̀lú báàbù ilé ìtì àdé àti àsìkò yìí bí Allah subhanahu wa ta'ala ọba aláforíjì ọba oníkẹ́ kó ọmọ wa nínú àwọn akẹ́kọ̀ọ́ wa ní tó jáde láyé obìnrin ni ó ti wà ọkọ ó sì ti bímọ ọbẹ̀ Allah ta'ala kó bá wa kẹ́ kó bá wa foríjì kó bá wa sí bá wa ṣe ní ẹni gbogbo tí ó fi ni kí ó jáfá burú lẹ́yìn rẹ̀ kí ọlọ́run bá kó bá kíyèsí ogun tó fi sílẹ̀ ní ogun tó fi sílẹ̀ làwọn ta náà kó ṣẹ̀dá ẹ̀mí rẹ̀ kò náà ni ìyá àkejì Ummu tó ọjáde láyé kọ́lọ́n kò bá foríjì kọ́lọ́n kò bá kẹ́ kó bá ṣe ní ọmọ àjẹ́nà kó bá wa rọ ọkọ̀ kó bá yọ́nú kee kó bá kẹ́ hamzatul Qur'an ó gbìyànjú ọha al-Qur'an ọ àmì pípé ó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ilé ìdáǹsọ nípa ìlànsọ kọlọ́wọ̀bá kí ó bá kẹ́ kọlọ́wọ̀bá Allah subhanahu wa ta'ala àtúbọ̀tán tí ti kò dáa yẹ ká tán lórí dáadáa yẹ ká برحمته يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما آه وليمة النكاح إليتي يوم يوم السبت kọlọ́wọ́ bá tí mọ́sàṣọ́ àti ọ̀nà lọ kó ní fi àlùbáríkà sí gbogbo ètò lílọ mọ̀rùpọ̀ ti ṣàlàyé kó ní kálùkù wà kí afọ́lẹ̀ subhanakallahu wa bihamdik أشهد أن لا إله إلا أنت ọ̀rọ̀ nípa masjid fi owó ìdásítọ̀ ọlọ́run nípa ṣe mọ́sálásí wa ẹmọ́jẹ̀ kan gbàgbé wọ́n ní kí ni èèyàn lè ṣe ẹni tó sọ̀rọ̀ burúkú lẹ́nu tó wá padà mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ burúkú ni tó kábàámọ̀ lérí ẹ̀ kí ni kó ṣe ṣe kọ́dọ̀ tọrọ àforíjì kó sì ní gbẹ̀nu pé insha Allah pẹ̀lú àmì ọlọ́kùnrin òun ní sọ́rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá yóò foríjì ọlọ́ọ̀kùn foríjì òkú àná wọ́n bèèrè ká bèèrè pé kí ni Islam sọ kí ni Islam is it flat in shape ọ̀ràn ìjẹ́ tó fláàtì ni àbí orí rògbòtò kí ni ẹ ní ṣe pẹ̀lú àlùjànnà wa òní ìgbàkan ṣe pẹ̀lú ẹbí Allah subhanahu wa ta'ala ló tọ́wà sọ́nà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka